ẹlẹ́ẹ̀kejì ni wípé òun rìn káàkiri àgbáńlá ayé òun ò rí jẹ̀mọ́ tó dáa tó jẹ̀mọ́ àmàdíyà níbi ìwà ni o níbi ìrun kíkí ni o níbi gbogbo nǹkan gbogbo wa la ọ̀pọ̀lọpọ̀ ala mọ̀ bàbá rédíò nàìjíríà ẹ̀mọ mẹ́sẹ̀ máa ń sọ̀rọ̀ bàbá ọmọ sọ̀rọ̀ pẹ̀lú ẹ́ńfàsì ni pẹ̀lú ìtẹnumọ́ ni bàbá ní so then àwọn gẹ́gẹ́ bí jọ́nálìstì àwọn rí wípé jẹ̀mọ́ àmàdíyà wọ́n pàtàkì ẹ̀kọ́ gan-an eléyìí táwọn ìlọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí yòókù ìyẹn ló mú káwọn kílòsì mọ́ wọn tímátímá ṣùgbọ́n o àwọn ò tí ì sáyìn báyìí à. brother Rashidi lọ́ba ní ẹ̀ẹ́gbọ́n bàbá ńgbà ẹ ti jẹ́ ọ̀rẹ́ amadi hùn ní tó súnmọ́ náà ni pé padà di amadi torí náà èmi ò lè kírun lẹ́yìn yín mi ò lè fìrun mi ṣe ẹ̀ lè fi ṣeré ọ̀rọ̀ yìí wá fẹ́ dá gbùngbùngbùn sílẹ̀ torí pé bàbá yìí dàgbàlagbà tí ò bá bàbá fárọ̀ṣídìí lọ́jọ́ orí irọ́ ni wọ́n jọ jẹ́ bàbá ti dàgbà kí wá ní ó ṣẹlẹ̀ ni pé wọ́n wà lórí bẹ́ẹ̀ títí èmi àti bọ́dà rọ́ṣídì tá a fi mọ́ra tó fi ń wá sí tàlíìm ok ó wá ń wá sí tàlíìm láyé ìgbà kẹsẹ̀t mo ti ṣe àṣírí ìsọ̀tìlẹ̀fà ti jáde mo ti ṣe tani súfì jáde mo ti ṣe àròjàre amadíyà jáde mo ti ṣe wọ́n ní kíní wọn láwùjọ dáadáa mo ní kó o wo kíní àwùjá lẹ́ẹ̀kan pé so kí á lọ ṣẹlẹ̀ sí kì í ṣe tinubu mo ní sọ̀rọ̀ dáadáa o ṣẹlẹ̀ mo tẹ́ tọ́ bọ̀ o iná ṣé náà yẹn sọ ọ́n bíléèkì dé tó kó bíléèkì ìgbà sọ̀rọ̀ mo pọ̀ yẹ̀wò nìyẹn. now bàbá yìí ó ti wà ókè báwọn iná ni bàbá yìí ókè ibi tí mo bá ọ̀dẹ ni wípé mo ti sàròjàre amadíyà ókè mo ti ṣe àdúrà bídíà. Okay? mo ti ṣe kí ni bídíà létàlétà ah, làgbọ̀ yé tàn so bíi tọ́pìkì bíi márùn-ún mo ti ṣe jáde láyé kẹsẹ̀t ní dọ́ra rọ̀ṣídì yìí mo bá fi tó létí wípé àwọn kẹsẹ̀t báyìí ti wà nílẹ̀ lọ́ba ní kí ni mo gbà lérò pẹ̀lú àròjàre amadiya mo ní tẹ́ ẹ bá wo wájú ẹ̀ dáadáa ó yẹ kí ẹ rí dọ́ọ̀tì mẹ́ta àròjàre amadiya làròjẹ̀bi rẹ̀ làkọ́lé ẹ̀ mo ní ẹ́ẹ̀ àròjàre amadiya làròjẹ̀bi rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni à wọ́n bá ní n sáwò mo sì kú pẹ́sẹ̀sì lé wọn lọ́wọ́ wọ́n bá gbà ọ́. nàbà sọ fún mi wípé bàbá kan bẹ ládùúgbò àwọn o tó jẹ́ ọ̀rẹ́ ìjọ amadiya àwọn fẹ́ kí èmi àti àwọn kájọ lọ sálámà sí bàbá yìí lé bóyá tá a bá bá bàbá yìí sọ̀rọ̀ ọlọ́run lè fi ó gbọ́ wọn ò fi ní kú sí kèfèrí lágbàlagbà ara wọn. meanwhile lásìkò yẹn náà mo ti ṣe mo ti ṣe téèpù kan jáde fídíò téèpù kan jáde tí mo pè ní àkọsílẹ̀ tìjàníyà àti amadiya ayé ìgbà téèpù fídíò gbogbo nǹkan tí mo ń sọ yìí That was around 2005, stroke, stroke 2006. I'm About one bag eh? in 2005, ó ní mo ti ṣe késẹ́ẹ̀tì yẹn. Now, Bra Rasheed yẹn ti wá sí Tàlímù ní 2005 yẹn. Bí 2000 bí 2000 four stroke five ló bẹ̀rẹ̀ tàlímù tiẹ̀ kíá náà ṣẹlẹ̀ ni pé mo bá ní òburú ńgbà tí nkùkú sá burú mò ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn ni ẹjẹ́ á lọ lé bàbá làbádébẹ̀ for the first time in my life tí màá pàdé bàbá rédíò nàìjíríà nìyẹn ok ní brother Rasheed àbúrò Rasheeda lọ́bàdọ́rọ̀ ọ̀lẹ́ wípé bàbá ẹkújọ́ mẹ́ta sà ẹ pẹ̀lẹ́ sà o sẹ́rí àwọn àfáà mi yìí. <clears throat> mo ní bàbá mo gbọ́ pé ọ̀rẹ́ amadi ni yín à èèwọ̀ ẹ gbọ́dọ̀ jọ́rẹ̀ amadiya ẹ mọ ní sẹ́ńpẹ̀ lámadíyà ni wọ́n kì í ṣe mùsùlùmí báyìí kásà báyìí káwòdì bí mo ṣe sọ̀rọ̀ mi dé bí ìṣẹ́jú mi márùn-ún bàbá ní sọ́ọ̀tì parí mo lọ ti parí bàbá ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rẹ ò jọ mí lójú ọ̀rọ̀ rẹ ò ṣe kí ni kò jọ mí lójú a ṣẹ̀ṣẹ̀ máa rí irú yín Saudi ló gbowó fún ọ Saudi Arabia ló gbowó fún ọ tó ní kọ́ ko jẹ̀mọ́ Ahmadiyya jẹ̀mọ́ tó dá sí wípé in the in the whole world. I've traveled to Europe, I've traveled to Ogba, I've traveled to Awo, including Saudi Arabia. Àwọn táwọn rí tí wọ́n mọ̀rún kí jù lọ oníjàmá Amadíyà. Àwọn táwọn rí tí wọ́n ṣe dáadáa jù lọ àwọn oníjàmá Amadíyà. Àwọn táwọn rí kinní kan oníjàmá Amadíyà. Gbogbo ẹ̀ bàbá sàǹfà Amadíyà ní hundred percent hundred percent hundred percent wọ́n sì ń fún àwa ní zero percent zero percent zero percent mo sáwọn bàbá báyìí. bàbá ní ọya dìde wá máa lọ àbọ̀ tó ń fẹ́ nǹkan mìíràn dìde báyìí wá máa lọ ah, mo ní wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ ń lu ìké sèpè àlejò ń wulẹ̀ lọ náà ni ṣùgbọ́n bàbá o kí n tó lọ ẹni sàòdì gbowó fún mi àbí ok ó dùn mí pé ẹ mọ ibi tí mò ń gbé tí ẹ bá mọ ibi tí mò ń gbé ẹ bá mọ ibi tí mò ń gbé ẹ mọ̀ wípé tálíkà ọlọ́run ni mí Saudi ò lè gbowó fún mi kí n wà nípò tí mo wà yìí àti wípé èmi àti Saudi àjọdá nǹkan kan pọ̀ ju pé wọ́n jẹ́ mùsùlùmí èmi náà jẹ́ mùsùlùmí wọ́n ṣẹ̀sìn tí wọ́n èmi náà ṣe tèmi nàìjíríà èyí ni ṣe wá rí ẹ̀sùn tẹ́ fi kàn mí hùn kò kó nira bá mi torí pé ẹ̀sùn rọ ni ṣùgbọ́n kí n tó lọ n bá sì gbé báàgì tí mo gbé lọ́wọ́ bàbá fídíò kẹsẹ̀tì yìí is a complimentary copy to you n bá fi lé bàbá lọ́wọ́ ẹ mógútọ́ ọmọ tí bá ń dúpọ̀ mi lọ́wọ́ bẹ̀ o ẹ mógútọ́ ọmọ yẹn o. now mo bá fún bàbá ní fídíò tape tí àkọlé ẹ̀ jẹ́ àkọsílẹ̀ tìjàníyà àti àmàdíyà. bàbá gbà báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ní mo ti gbọ́ màá wò mo ti gbọ́ ṣá máa lọ máa lọ máa lọ máa lọ. làbádìde èmi àti àbúrò ṣíra làbádìde wọn kà tó gbalé ẹ lọ. létà létà bàbá ìbá làwọn fẹ́ rí mi ìyẹn alhaji salim wọlé abíóyè bàbá yóò tí ì kú o ọlọ́run jẹ́ kí ọlọ́run ó fún wọn ní okun àtàlàáfíà ara sí i wọn ò tí ì kú o wọ́n sì ń gbé níbọ̀lé fàlàáfíà o ìwọ́n tó wá fẹ́ kọ̀ǹfàmù gbogbo tí mo sọ ìpátá rè bá wọn àwọn amadíyà gan mọ ibi tí bàbá ń gbé. ni bàbá yìí bá ránṣẹ́ sí mi pé àwọn fẹ́ rí mi padà n bá sì lọ bá wọn kí ni ó ṣẹlẹ̀ bàbá bá ní àfa níjó ní tó wá tó o bá mọ bí inú ṣe ń bí àwọn tó sí ọ tó o bá mọ bí inú ṣe ń bí àwọn tó sí ọ ah tí àwọn bá ní ìbọn lọ́wọ́ àwọn ìbá yìn ọ́ torí pé ojú ojú táwọn fi ń wù ọ́ ojú tí àwọn fi ń wù ọ́ ó ní ojú ọ̀tá ọlọ̀tẹ̀ mo ní ojú wo lẹ́yà fi ń wò mí ní ìsìn ah, wọ́n ní àwọn ń fi ojú olólùfẹ́ àwọn fi wò ọ báyìí mo ní bò ló ṣe jẹ́ bàbá bàbá ní n tó ṣẹlẹ̀ ní wípé wọ́n ní n tó ṣẹlẹ̀ ní wípé kéṣẹ́ẹ̀tì táwọn tí mo fún àwọn yẹn kéṣẹ́ẹ̀tì tí mo fún àwọn yẹn àwọn ò fẹ́ wò rárá rárá àti rárá àwọn ò fẹ́ wò ó ṣùgbọ́n kinní kan prompt àwọn láti wò ó kinní kan ti àwọn láti wo kéṣẹ́ẹ̀tì náà kí ni nǹkan náà wọ́n ní mo kọ pé àkọsílẹ̀ tìjàníyà àti amadíyà wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ní ẹbí tó ní kọ̀dìríyà àwọn òwúlẹ̀ gba àwọn òsì gba tàwọn tìjàníyà làwọn á ní báwọn ti ẹ̀ ní gbọ́rọ̀ rẹ lórí amadíyà tìjàníyà sì ni mo kọ́kọ́ yanjú kí n tó yanjú ọ̀rọ̀ amadiya nínú kíṣẹ́ẹ̀sì náà bàbá náà bá jókòó à ń bá fi kíṣẹ́ẹ̀sì yẹn sí i là ń bá ń rí bí mo ṣe ń display àwọn tẹ́kìtì tẹ́kìtì ìjọ tìjàníyà jàwáìrúlì màání wàbùlùgùlì àmání torí mi ì sọ̀rọ̀ nípa anybody àti kí n lọ sínú tí àwọn èmi èlò wọn ni wọ́n pé bàbá wa ní àwọn àgbọ̀n táwọn ò gọ́ rí nípa àjọ Tìjàníyà pé àwọn kan hate wọn táwọn ni táwọn ò like nonsense so àwọn à ń gbọ́ àwọn à ń wò pé this is evidence this is real fact against Tìjàníyà wọ́n ní nínú ọkàn àwọn nǹkan kan wá sọ fún àwọn wípé ọkùnrin yìí n tó fi lè sọ òdodo báyìí nípa tìjàníyà ẹ jẹ́ kí n gbọ́ ohun tó sọ wò nípa amadíyà Allahu Akbar ṣé sọ́nà fẹ́ fi ọ̀nà mọ̀ yàn máa ṣe kìnnìún fẹ́ fi ọ̀nà mọ̀ ẹ̀dá ọkàn máa lọ sí ọ̀dọ̀ amadíyà ń bẹ̀ kọjá gbọ́ pariwo pé amadíyà mùsùlùmí o amadíyà mùsùlùmí o ni ah, esi ti sọ pé amadéyè ṣe mùsùlùmí yìí ẹ ń lọ wò ná tó ń sìn ni àbò ń sín wín àbàdà ló ṣe ni àbí sóòótọ́ ọ̀rọ̀ nígbà tó bá ọba rò pé à sẹ́ńtì sọ̀rọ̀ náà nìyí kì í ṣe sá àfa kò sí ẹ̀wé láwàní ọ̀dà ń gbọ́n tó fẹ́ sọ gan ná tó o bá ti gbági mọ́ etí ó ṣeé ṣe ọlọ́run ní máa ṣàánú ẹ̀dá wàláhì tó má bìláì. so bàbá ní báwọn ṣe wá gbọ́ ọ̀rọ̀ tìjàníyà tán àwọn ní yes tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òwúlẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ ègèsì tìjàníyà tayọ wípé wọ́n jẹ́ nìkan tí máa ń ṣe nonsense ní táwọn fi kórìíra wọn nìyẹn kìí ṣe pé àwọn ní ẹ̀rí kankan lọ́wọ́ against sheikh ahmadu tijani ni against ibrahim niyasi ni against wúrìdì wọn ni àwọn ò lẹ́rí kankan lọ́wọ́ but n táwọn ti wá gbọ́ yìí àwọn ti wá ní ẹ̀rí lọ́wọ́ àwọn sì lọ sí òkùkù eh, ní ọ̀ṣun ọmọ ọ̀ṣun ni wọ́n pé àwọn fámílì àwọn tí wọ́n jọ ń tìjàníyà àtàwọn kọ̀dìríyà kíní yìí wọ́n wò tàbá ní jẹ́ ń wá farabalẹ̀ gbọ́rọ̀ àmàdíyà báyìí <laughs> ọgbẹnután o bàbá ń gbọ́ mẹ́ni méjì mẹ́ta bàbá ní sàmàdíyà táwọn mọ̀ kọ́ ìní àmàdíyà táwọn mọ̀ ní ń sọ nǹkan báyìí nípa rẹ̀ <clears throat> ni wọ́n sì ń fi mo sì ń display àwọn ìwé wọn lójú screen bí bàbá òbá tiẹ̀ gbọ́ lárúbáwá olóyìnbó ni wọ́n journalist ni wọ́n ta ni mo tiẹ̀ túmọ̀ òyìnbó kan sí òdì wọ́n lè sọ pé ìtumọ̀ tí mo fún yìí o òdì ni torí ngbà náà àti ìdọ̀rẹ́ bàbá nígbà táwọn gbọ́ tán nígbà táwọn gbọ́ tán àwọn kọ́kọ́ pé Dr saidi tìmẹ́yìn dr saidi tìmẹ́yìn dr báwo ni o ẹ kú gán mẹ́ta o ìwé kan bẹ tí ń jẹ́ tẹ́síkírọ̀ nínú gbàmàdíyà àdọ́kọ̀ níbẹ̀ ni ọ̀wọ́ pé bẹ́ẹ̀ ni ń ná ọkàn bàbá ti dàrú gbogbo èrò bàbá ni wípé ìwé yẹn o àwọn ọ̀tá amadíyà àwọn ni wọ́n kọ o gbogbo èrò wọn nìyẹn. bàbá tún ní ìwé kan tún bẹ tí ń jẹ́ amadíyà movement tí Bashir Di Mahmood Amadu kọ Dr. Simeyin ní bẹ́ẹ̀ ni sà wọ́n tún ní ìwé kan tún bẹ tí ń jẹ́ àlòkútúbà àlèyìnlàmíyà Dr. Said Simeyin ó tún ní bẹ́ẹ̀ ni sà. Ah. bàbá náà wá ní ẹ̀gbọ́ gbogbo ìrìn àjò mi tí mo rìn káàkiri ayé èèmọ̀ òdodo nípa amadíyà àfi nínú yàrá mo ti wá mọ̀ báyìí. bàbá ké sí àwọn àgbààgbà wọn kan tí ń bẹ ní mọ̀lẹ́ fàlàáfíà wọ́n tún béèrè wọ́n tún ní bẹ́ẹ̀ ni. gbàdá àwọn tó wá jókòó àwọn tó wá tún gbọ́ àwọn tó wá tún gbọ́ àwọn wá ní àti amadiya ń tètè ni àti gbogbo gbogbo sísẹ̀mù wọn ète lásán ni àsórí irọ́ gbàǹkọ̀ gbàǹkọ̀ gbàǹkọ̀ gbàǹkọ̀ yìí ni wọ́n dúró lé ah, ó ti wá dáa báyìí ìwúlẹ̀ tí ìsáyìn bẹ́ẹ̀ hà for twenty years for past twenty years bàbá yẹn ń sọ́dì wọn ó ń sọ́dì wọn ó ń sọ́dì wọn ó gbà sí wọn ó gbà sí wọn ó láìkì wọn ṣùgbọ́n kò tí ì wọ́pọ̀ sáyìn bẹ́yì à bàbá ní ọ̀gbọ́ àbúrò yìí mọ́ mo gbà kó o gbowó lọ́wọ́ Saudi tòótọ́ mo gbà mo gbà kó o gbowó lọ́wọ́ Saudi torí lọ́gọ́ náà lọ ìní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ìní kéèyàn má gbowó lọ́wọ́ Saudi kọ́mọ̀ lè ra kẹ̀kẹ́ lọ́gọ́ náà lọ́hùn inú ilé tí mò ń gbé lóje ẹ̀ tí mo rẹ́ǹtì one fifty yàrá méjì three hundred naira kẹ́nìkan sì mọ sọ pé mo gbowó lọ́wọ́ Saudi ló jẹ́ kí n sọ tí mo sọ. lọ́gọ́ náà lọ́hùn ẹ̀ mọ tí mo fi ṣe bísínẹ́sì ni tébù tẹ́níìsì ni tébù tẹ́níìsì ó ní mo kàn síwájú ta mo mọ̀ gbá burúkú burúkú nígbà náà nígbà náà lọ́ọ̀ nìyẹn o ìgbà ìgbà mọ́nì sí yín o ìráyè rẹ o ṣùgbọ́n òun ni mo fi ń ṣe bísínẹ́sì wọn èsì bẹ́ẹ̀tì ń bẹ̀ kò sí bó ti fẹ́ bẹ́ẹ̀tì kí ni mọ̀ èmi gan ní nífẹ̀ẹ́ kan míìtì rẹ torí pé sanwó kí n lù ọ́ kó sanwó mi ni lówó fi wọlé fèmí tẹ́ẹ̀ tí ń gbowó lọ́wọ́ Saudi tó lè mọ̀ sí irúṣẹ́ irúṣẹ́ yẹpẹrẹ báyẹn bàbá wa ní níbo ni tàlímọ̀dọ̀ rẹ wà tàlímọ̀dọ̀ mi ó wà ní òjè bí bàbá náà ṣe dẹ́n tí ń wá sí tàlímù nìyẹn títí tá a fi dí ayé kalẹ̀ ń bì nígbà tí bàbá parí Arabic class dùrúsù lóga àròbíyà ní ìgbà tí mò ń gbé ní best way uh, uh, best way bàbá wà lára súdẹ́ǹtì Arabic class ní best way ẹjọ wà ní kíláàsì ni alihamudulilayi yàtọ̀ sí pé wọ́n ń wá bàbá fẹ́ràn ẹ̀kọ́ gan wọ́n fẹ́ràn ẹ̀kọ́ gan so yàtọ̀ sí pé wọ́n wá sí tàlíìmù mo tún wá ní arabic class nígbà náà tẹ́ pé tíṣẹ̀tì kan bá ti parí ẹ̀ á tún bẹ̀rẹ̀ sẹ́ẹ̀tì míì bí bàbá náà ṣe join arabic class nìyẹn ìyẹn tí bàbá fi ṣe foundation nìyẹn kí wọ́n tó wá tọrọ ọ̀yọ̀ǹda láti lọ sí mádùlẹ̀ àrọ́bí kẹlẹmọrú ẹ̀ tí kẹlẹmọrú ẹ̀ tí mò ń sọ yìí wọ́n fẹ́ràn ẹ̀kọ́ gan-an bàbá ò lè dín seventy years tẹ́ bá sì rí wọn bí ọ̀dọ́ ni eegun wọn bàbá máa sọ wípé tí èmi àtọ̀dọ̀ bá jọ sáré ní ń ṣáájú ọ̀dọ̀ ọlọ́run fún bàbá ní àlàáfíà tó péye so ẹnu pé ńgbà tí bàbá padà tọrọ ìyọ̀ǹda pé àwọn fẹ́ máa lọ sí máàdó mo ní kò sí tó burú ń bẹ̀ àìmọye àwọn akẹ́kọ̀ọ́ mi náà ní nkọ̀dá àyè kan ẹ lọ parí ẹ̀kọ́ yín níbi báyìí ẹlẹ́mi ọ̀lọ́ máàdù ẹlẹ́mi ọ̀lọ́ nàjà ẹlẹ́mi ọ̀lọ́ dáwà ok torí pé ààyè tèmi ó ní táìmù tí mo ní pẹ̀lú class uh, academic class ó ní ó wà limited so ni bàbá fi padà sí máàdì